ẹgbọ́n wọn ní Wùmí ti fẹ́ máa sá lọ sí Canada ṣé lóòótọ́ ni mo gba àwọn voice note rẹpẹtẹ ilẹ̀kùn orí fóònù pọ̀ ó kún bẹ̀ rẹpẹtẹ wọ́n ní Wùmí ti fẹ́ máa sá lọ sí Canada ẹ gbọ́ ṣé lóòótọ́ ni o mo kí gbogbo ẹ̀yin èèyàn pé ẹ tó kàbọ̀ sílé agodo QH radio studio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana gẹ́gẹ́ bí ìṣe wa àti pé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ojúmọ́ kan ọ̀rọ̀ kan ni o ojúmọ́ kan àṣà kan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà pè mí mo ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ mi ò kọbi ara sí wọ́n ti sọ sọ sọ sọ sọ mi ò fọkàn sí mo máa ń sọ kinní kan fún yín pé ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì la máa tẹ̀lé tó ní pé ká wádìí ohun gbogbo dájú ká dẹ̀ di èyí tó bá ń jẹ́ òtítọ́ ibẹ̀ mú ṣinṣin ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn títí tí gbogbo àwọn tó jẹ́ àwọn aláṣẹ tí wọ́n fi máa rí fídíò yìí ẹ bá wa ṣíà ẹ káàkiri sórí gbogbo àwọn contact tẹ bá ní tẹ bá ti rí ẹnìkọ̀ọ̀kan kó bá wa ṣíà ẹ more than twenty twenty times tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ justice o because ẹlòmíì máa ń fojú fẹ́ justice ni kò ní fọkàn fẹ́ kí ló fà tẹ́lòmíì ṣe máa ń fojú fẹ́ tí ò kí ń fọkàn fẹ́ ẹlòmíì àgbọ̀ nǹkan báyìí tá a bá tún ní kán ṣíà ẹ kò tún ní ṣíà ẹ ó dẹ̀ lóun fẹ́ justice ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ̀yin lẹni ká máa sọ̀rọ̀ lọ nípa ẹ̀ mo sọ kinní kan fún yín pé tó bá jẹ́ pé ní ìdáká àti tèmi ni mo ti máa dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn tipẹ́ but ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fáǹsì wa ẹ̀yin lẹ rán wa ń ṣẹ́ àwọn àgbàlagbà dẹ̀ sọ̀rọ̀ pé ẹni tó bá rán ni níṣẹ́ là bẹ̀rù èèyàn ò gbọ́dọ̀ bẹ̀rù ẹni tó máa jẹ́ṣẹ́ yẹn fún nǹkan tá a wò nìyẹn ìgbà tẹ́ ẹ̀dẹ̀ ti rán wa ń ṣẹ́ yẹn nǹkan tá a fẹ́ kẹ́yìn náà ò ṣe òun ni pé tí iṣẹ́ yẹn bá ti wá jáde kẹ́yìn náà dẹ̀ máa ṣíà ẹ̀ òun ni ipa tẹ́yìn máa kó fún wa ìgbìyànjú tiyín lórí ẹ̀ kò jù yẹn lọ tí a bá ti gbé iṣẹ́ yẹn jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè kẹ́yìn náà dẹ̀ ṣe kíni bá wa ṣíà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn voice note ni mo gbà sọ́wọ́ ó ti wá jáde lóríṣiríṣi ọ̀nà ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ tá a máa sọ lénìí mo máa mú voice note oríṣi méjì wá fún yín ó tó bí oríṣi mẹ́wàá ṣùgbọ́n méjì péré ni mo máa fún yín tẹ́ bá ti gbọ́ méjèèjì tán ibẹ̀ láti máa mú iṣẹ́ ṣe ìròyìn kan wà wọ́n ń pè wá wọ́n ní Wùmí ti ń sá lọ Canada Wùmí ti ń sá lọ Canada ní tó wà nídìí ẹ̀ mo máa sọ fún yín ẹ má kánjú kúrò ńbẹ̀ ẹ farabalẹ̀ fún wa wọ́n ní ẹ ń bá fẹ́ ẹ bá fẹ́ gba nǹkan níbì kan máa farabalẹ̀ gbogbo àtọjọ́ táwọn èèyàn ti ń pè mí láti bí ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta sẹ́yìn ni wọ́n ti ń give àwọn rìpọ́ọ̀tì yẹn pé wọ́n ní Wùmí ti ń sá lọ Canada o wọ́n ní Wùmí ti ń sá lọ Canada ẹ̀jọ̀ ẹ bá wa béèrè o a máa débẹ̀ sìn ṣùgbọ́n ẹ fún mi ní ìṣẹ́jú kan péré gẹ́gẹ́ bí àwọn iléeṣẹ́ tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò ẹ jẹ́ ká fi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ wọn ká dẹ̀ kan sára sí wọn ká kí wọn pé wọ́n kú déédéé àsìkò yìí iléeṣẹ́ Renix Reshape tí wọ́n wà ní Louisiana Street ní Houston Texas wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yin tí àlàáfíà yín bá rí bákan bákan pé àwọn oògùn ìbílẹ̀ kan bẹ tí wọ́n ti ṣe lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó jẹ́ pé tẹ́ bá ń rà tẹ́ bá ń gbèlúra ara yín á máa jí pépé ogun tìbílẹ̀ ni ṣùgbọ́n orílẹ̀-èdè amẹ́ríkà ni wọ́n ti ṣe kò ń ṣètò òyìnbó tìbílẹ̀ tí wọ́n ṣe ní orílẹ̀-èdè amẹ́ríkà fún àǹfààní àwọn èèyàn bá jẹ́ pé wọ́n ní bp wọ́n ní kan tán pè ní knockout organic capsule ìyẹn ṣiṣẹ́ fún bp wọ́n ní kan tán pè ní flesh is organic fún aromọlé eegun ẹni tínú egungun bá máa ń ro bóyá bí àgbàlagbà àbọ̀mọdé chagablum truffles òun ló ń ṣiṣẹ́ fáwọn obìnrin tó bá ti ní menopause bákan náà ẹ wo ẹ gbọ́ polówó yẹn ná tẹ bá ti gbọ́ tán màá wá fún yín ní fóònù nọ́mbà yẹn tó nílé iṣẹ́ gan. tá a bá ń pariwo iléeṣẹ́ renix shape llc nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àjànàkú kúrò ní mo rí nǹkan fèrè gbogbo ayé ló mọ láìrin ọ̀kan òjọ̀kan oògùn ajẹ́bíidán ló ti iléeṣẹ́ renix shape llc jáde àwọn bíi knockout organic capsule tó ń ṣiṣẹ́ fún ìfúnpá tó ga ìyẹn bp flex x organic tó ń ṣiṣẹ́ bíi mọ̀nà wà nínú egungun fún gbogbo ẹni tó bá ní àrùn àrùnmọ́lẹ́gùn Shagablanc True Force èyí wà fún àwọn obìnrin tó bá ti wọ menopause kò tán síbẹ̀ ọkàn organic capsule èyí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fáwọn tó bá ti ní health disease gut revive forty x capsule eléyìí ló ń ṣiṣẹ́ fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ nílẹ̀ kàrò sì jí pépé ọkàn flex organic gummies boost ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn inú ara bákan náà prorenix digestive enzymes plus èyí wà fún ẹni tí kò bá rí ìgbọ̀nsẹ̀ sí déédéé renix organic pea protein plus ó dára púpọ̀ fún ẹni tó bá nílò èròjà protein nínú àgọ́ ara tó fi mọ́ ọkàn fanila collagen èyí tó mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrò sì jí pépé gbogbo bá wá jìnnà ìlà kì í kó láti rí àwọn ojúlówó oògùn tó ń jẹ́ bí idán yìí rà ẹ kàn sí iléeṣẹ́ Renix The Shape LLC ní four forty Louisiana Street Suite nine hundred Houston Texas zip code ní seven seven zero zero two telephone number one eight eight eight eight nine six nine four three eight whatsapp number wọn ni eight three two eight nine eight nine six one zero tàbí wẹ́bsáìtì wọn www.renictheshape.com tàbí www.renictheshape.store. tó o bó ṣe jẹ́ ohun lẹ ti gbọ́ yẹn o eh, wọ́n ti ka oríṣiríṣi fún yín knockout organic capsule fẹ́ntóbá ní bp flex is organic fẹ́ntóbá ní aromọ́lẹ́gùn eh, fẹ́ntílẹ́gùn bá máa ń ro dáadáa tẹ́gùn bá máa ń dùn chaga blom truffles ni àwọn tí ó bá jẹ́ kó wọ́n ti dé menopause àwọn obìnrin tó ti wọ menopause eh, àwọn nìyẹn wà fún ọkàn ọkàn organic capsule fún tó bá ní heart diseases then got revive forty x capsule fẹ́ni tó bá jẹun tí ò kí n tètè ń dà wọ́n ní kàn tán ní cogni m medium medium roast kọfí nìyẹn fẹ́ni tó bá ipò ti sanra jù tó dẹ̀ fẹ́ lose weight ọkàn flex organic gummies láti dènà àìsàn káìsàn tó bá wà nínú ara renix organic pea protein plus fún ẹni tó bá nídìí èròjà protein inú ara ẹ̀ àti ọkàn vanilla collagen ìyẹn máa mára dán tiẹ̀ ni gbogbo àwọn oògùn oògùn ìbílẹ̀ ní òṣùgbọ́n orílẹ̀-èdè amẹ́ríkà ni wọ́n ti ṣe àti amẹ́ríkà náà ti ń dhl lọ káàkiri iléeṣẹ́ renix reshape ìkan lára àwọn official sponsor wa lè ṣe QH radio tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò nọ́mbà wọn rí lẹ́ẹ̀kan sí whatsapp number wọn fẹ́yìn tí ẹ̀ bá rántí mú nọ́mbà yẹn dáadáa plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight nine eight nine six one zero ẹgbọ́n sí plus one eight three two eight nine eight nine six one zero bó ṣe jẹ́ nìyẹn tó ẹ̀yin yẹn wá ẹ jẹ́ kí n kọ́kọ́ mú voice ẹ̀yọ̀ kan wá fún yín tẹ́ bá ti gbọ́ ìyẹn tán à sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ kú kalẹ̀ fẹ́ béèrè ni pé ǹjẹ́ gbọ́ wípé Wùnmí wọn ní Canadian visa ẹ̀ ti jáde ó fẹ́ travel ẹ jọ̀ọ́ ẹ bá wa béèrè lọ́wọ́ Nigeria police pé ṣó lẹ́tọ̀ọ́ kí ẹni tó ṣì wà under investigation kó fìlú sílẹ̀ tí àìtí rojú tó ọ̀rọ̀ torí gbogbo awuyewuye tó ń lọ káàkiri ń sìn òun ní pé Canadian visa yìí ti jáde in fact gan wọ́n ló ń flaunt ẹ̀ lórí status ẹ̀ ó post ẹ̀ sórí status ẹ̀ tó ń jó tinú ẹ̀ ń dùn pé Canadian visa wọn ti bọ́ sí òun ń travel nǹkan ní kí n béèrè ni o kẹtù bá fi wá ẹ lọ lọ́dọ̀ àwọn agbófinró ẹ ṣe sà. ẹ jẹ́ kí n kọ́kọ́ dáhùn sí ọ̀rọ̀ tí àǹtí tí wọ́n sọ mo kí n pé ẹkú ṣe ọpọlọ kí n pé ẹkú ọ̀rọ̀ ọmọ because gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ Mohbad ọ̀rọ̀ ọmọlẹ̀ ń ṣe ṣùgbọ́n kinní kan bẹ tí mo fẹ́ sọ fún yín ọlọ́run ò ní jẹ́ ká torí ọ̀rọ̀ lọ́rọ̀ ká ṣe lọ́hùn sọ̀rọ̀ tí mo sọ yé yín inú mi dẹ̀dùn lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì wa tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ pé tí ẹ bá tí ì gbọ́ lọ́dọ̀ tiwa ẹ tí ì bìlíf pé nǹkan yẹn ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́run ní fi gbá wa lẹ́nu o àdẹ̀ nítorí ọ̀rọ̀ lọ́rọ̀ ká ṣe lọ́hùn ikú Mohbad dùn wá gan-an ó dẹ̀ sì ń bà wá lọ́kàn jẹ́ àgàgà gbogbo ẹ̀yin tẹ́ jábí àmọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kí àwọn tó ń gbé fake information káàkiri ẹ má jẹ́ kán distract yín o tẹ́ ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ kankan níbikíbi látẹnu anybody ẹ jẹ́ kán fi proof ẹ̀ hàn yín kẹ́ tó máa tẹ̀lé ẹni ó bá rí visa Wùmí tàbí ibi tí Wùmí ti post Canada visa ẹ lè send ẹ̀ sí mi ẹ má tẹ̀lé àwọn ọ̀rọ̀ orí social media make una come here o visa tún ti jáde o Wùmí ti ń travel o ẹ jẹ́ kan fún wa lẹ́fídẹ́ǹsì pé Wùmí ti ń travel ẹ má jẹ́ ká máa tẹ̀lé nu ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé torí subscribers ni wọ́n ṣe ń gbé fake information àwa tá a dẹ̀ farabalẹ̀ gan tá a gbé fake information ìyẹn ò ní ká má di subscriber kò dìgbà téèyàn bá tó fi agídí parọ́ mọ́rọ́ kan kó tó di pé olúwa ẹ̀ wá jẹ lọ rárá ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí gbogbo ẹ̀yin fáǹsì wa ọjọ́ wo lẹ ti gbọ́ lẹ́nu mi kí n máa pariwo pé ẹ máa bá wa subscribe o ẹ máa bá wa subscribe o ẹni tó bá like nǹkan tá à ń ṣe fúnra ẹ̀ ló máa subscribe ọ̀rọ̀ tó ń lọ nígboro ń sìn gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò àwa ò sọ pé rọ́ ni àwa ò sọ pé òótọ́ ni ìgbà tá a bá tó rí la tó máa pa gbogbo ẹ̀ papọ̀ òótọ́ ni a fún ní fifty percent irọ́ ni a fún ní fifty percent ìgbà tá a bá rí i pé lóòótọ́ ni visa yẹn jáde tó dẹ̀ fẹ́ travel lóòótọ́ la tó máa fún ọ̀rọ̀ yẹn ní hundred percent tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀ àkàn sọ fún yín pé irọ́ ni o hundred percent ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ kan fún yín lápẹẹrẹ ó dùn mí gan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín yìí ọmọkùnrin kan sọ̀rọ̀ nípa Mohbad nígbà tó ṣe é kú ó ní irọ́ ni wọ́n ń pa ipe Mohbad ìgbà tó délé ìwòsàn yẹn òun bá ya fọ́tò asọ́dùn pọ̀jù lẹ́nu ẹlòmíì òun bá ya fọ́tò ló sọ fún wa gbogbo àwọn bloggers náà dẹ̀ ti ń gbé káàkiri pé ẹni tó jẹ́ pé bí ó ṣe dọ́sípítù ẹnìkan lòun bá ya fọ́tò mo wá pe àwọn èèyàn mo ní ẹ wá o ó lòun bá ya fọ́tò ní àárí fọ́tò yẹn o ẹ má jẹ́ ká máa tẹ̀ lẹ́nu ó bá ya fọ́tò àdẹ̀rí fọ́tò bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mi tẹ́ máa ń gbọ́ ní social media mo fẹ́ ẹ̀ńláìtẹ̀yìn èèyàn ẹ má tẹ̀ lẹ́nu ẹ má tẹ̀lé kankan sọ fún pé à ọlọ́pàá tún ti sọ pé kán máa lọ lé o ẹ̀yin náà bá tún máa gbé kiri pé wọ́n lọ́lọ́pàá ti ní kán máa lọ o wọ́n lọ́lọ́pàá ti ní kán máa lọ o ẹ jẹ́ ká máa farabalẹ̀ tá a bá gbọ́rọ̀ ojoojúmọ́ ni mo fi ń kọ́ gbogbo ẹ̀yin ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ìyá wa ẹni tó tó mi bí pọ̀ nínú yín lọ́kùnrin ẹni tó tó ìyá fún mi pọ̀ nínú yín lóbìnrin mo rẹ́ lómi tó jẹ́ pé ó tó àǹtí fún mi lóbìnrin ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n fún wa lọ́kùnrin pọ̀ mo wá ń try láti sọ ọ̀rọ̀ fún yín pẹ̀lú ìrírí ti tèmi pé ẹ má jẹ́ ká máa tẹ̀lé ẹnu tẹ́ bá ti gbọ́ nǹkan ní social media ẹ make sure wípé ẹ fojú rí nǹkan náà tá bá ní Wùmí ti ń sá lọ o ẹ kàn fi hàn pé òun lélẹ̀ evidence lélẹ̀ o kò ń ṣe pé kí Quadri Hamzat kan bọ̀ sórí ètò kí lẹ́yìn èèyàn Wùmí ti ń sá lọ sí Canada o báwo ni mo ṣe mọ̀ pé ó sá lọ Canada mi ì rí visa náà so ibi tí mò ń lọ ni pé tó bá jẹ́ pé Wùmí sá lọ sí Canada lóòótọ́ ẹni tó bá sọ ẹni kò fi visa púrúfù físà yẹn ni kò fi hàn yín kẹ́ ẹ lè rí kò ń ṣe pé kákan torí àsọdùn pé kákan rò pé à kí la tún lè fi dàwọn èèyàn láàmú o ókè ókè ókè ókè ẹ jẹ́ kí n tún fún wọn ní fàbù báyìí kan tó máa jẹ yẹn lọ nígboro kí nìyẹn ó dáa mi ò sọ tàwọn tó ń gbérú mọ̀ káàkiri àwọn kan lè rò pé kí la tún fi lè boost fans àwọn kan sọ anything ẹ jẹ́ ká máa rí proof ẹ jẹ́ ká máa fi nǹkan yẹn hàn wá torí ẹlòmíì ti ní bp lórí ọ̀rọ̀ Mohbad torọ́ ọmọ ológo lọmọ yẹn ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn inú ẹlòmíì ò dùn ẹlòmíì ò gbádùn ara ẹ̀ látìgbà yẹn dè ní bẹ́ẹ̀ làwọn kan á dẹ̀ tún máa torí pé wọ́n fẹ́ rí fans wọ́n fẹ́ rí follower wọ́n fẹ́ rí subscriber wọ́n á tún máa parọ́ fún irú èèyàn tí ò tí ì gbádùn tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní àgbàrá òjò kò lóhùn onílé wó ẹ̀yin fáǹsì wa tẹ́ ẹ jẹ́ onílé ẹ̀yin lẹ̀ ní gbà o Wùmí lọ sí Canada òun lọ sí Canada àwa ò lè tí pé bẹ́ẹ̀ ni àdẹ̀lẹ̀ tí sọ pé bẹ́ẹ̀ kọ́ mi ò ní fẹ́ kẹ́ tí ìpara yín sílẹ̀ kíkú tó dé o gbogbo yín lẹ máa dàgbà tẹ́ máa darúgbó ẹ má para yín sílẹ̀ pé kíkú gan tó dé mo gbọ́ fọ́ìsì kan ah, alájí ẹ̀ ṣàánú wá o ẹjọ́ wọn ní Wùmí ti ń lọ Canada o tẹ́yìn bá lọ dákú tó jẹ́ pé information tẹ́ gbọ́ yẹn tó bá lọ jẹ́ pé irọ́ ní kọ́ ẹ̀yin dẹ̀ ti máa kú tán ẹ̀yin kò tún ní dúró gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run nípa yín nípa àyà ẹni information tẹ́ bá ti gbọ́ ẹni ọ̀rọ̀ tán bá ti fún yín pé báyìí kẹ́ ẹ tó bara jẹ́ kó tó dùn yín ọlọ́run ò fọ yín lójú kò dẹ̀ ní fọ ẹ make sure ẹni pé kán jọ ntẹ gbọ́ yẹn proof ẹ̀ dà kán fi kíní yẹn hàn yín tán bá ti fi hàn yín ẹ̀hẹ́n tó bá jẹ mẹ́kún gbà yẹn ẹ lè sunkún kẹ́ ẹ sunkún fún nítàn but most of àwọn nǹkan tẹ̀ ń gbọ́ àtàwọn nǹkan tẹ̀ ń rí nǹkan tí a fojú rí ni o a kàn ń gbọ́ ni most of àwọn nǹkan yẹn ló jẹ́ pé kò tí ṣẹlẹ̀ wọn kàn ń gbérú káàkiri ni so mò ń sọ ilé ìfún àǹfààní gbogbo ẹ̀yin fáǹsì mi torí mi fẹ́ kẹ́ ẹ̀mí yín ogun mi ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe yín fún wa Wùmí lọ sí Canada àti ìrí látọ̀dọ̀ èèyàn tàbí àwọn ibi tó jẹ́ pé àá ti mọ̀ pé lóòótọ́ ni ẹni ó bá dẹ̀ ti ríbi tí Wùmí ti ń jó tẹ́ ẹ rí i pé Wùmí leléyìí tó ń jó tẹ́ ẹ rójú ẹ̀ tẹ́ ẹ dẹ̀ rí tó mú físà lọ́wọ́ ẹ sẹ́ndí fídíò yẹn sí mi náà ẹ rí i pé tẹ bá ṣèwádìí ẹni tó sọ̀rọ̀ yẹn òun náà tó lè sọ pé ẹnìkan ló sọ fún òun tẹ bá tó ṣèwádìí ẹni tó tó sọ fún òun náà ìyẹn náà tó lè sọ pé ẹnìkan at the end wọ́n lè má rí proof kankan wọ́n lè má rí proof kankan mú jáde. ẹ̀yin fáǹsì mi èmi yẹn á gùn ọlọ́run ò dẹ̀ ní payín payá ìfẹ́ lẹni sí Mohbad tẹ̀ fi ń bara jẹ́ ọlọ́run á wa tẹ sáfẹ́fẹ́ rere but ẹ má jẹ́ kí ikú Mohbad kan tó máa fi ọ̀rọ̀ ẹnu tó pa ẹlòmíì o ara àwọn tó ti ní BP lórí ọ̀rọ̀ Mohbad bá ṣe ń sọ̀rọ̀ yìí a rí àwọn tó jẹ́ pé inú ọkàn wọn bàjẹ́ inú ọkàn wọn gba ọgbẹ́ lórí ọ̀rọ̀ Mohbad ìdí nìyẹn àti gbé ẹyọkan àbí ẹ kí n tún fẹ́ ẹyọkan hàn yín kẹ́ ẹ lè gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ. Ah, ó o ibo ló wà ó òkè mo ti rí mo ti rí ẹ tún wá gbọ́ ilé iná. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. yẹn ló sọ yẹn Sorry, everybody, ma, even everybody is crying. Everybody, this is too. Hey, jọ̀ọ́ ẹ ṣàánú wa o. A gbọ́ pé Wùmí ti ń sá lọ Canada. We meet in Salo, see Canada oh. Àǹtí bá lè lọ sí Canada. To do that, even go. kò tó bá máa múra, ó lè wọ àwọn aṣọ ẹlẹ́yà, àwọn gáwọn ẹlẹ́yà tó ń wọ̀ ń sìn tó máa bójú bo gbogbo ẹnu. A gbọ́ pé ó ti ń sá lọ ẹ oh kò sá lọ o because i'm just fed up a lot of people are sending video to me as well wọ́n sọ pé màá sọ fún ah this is not good wọ́n sọ pé màá sọ fún nadi Quadri ẹjọ́ ò ẹ bá pariwo mo mi ti ń sá lọ sí Canada wọ́n sọ pé físà ọmọ ẹ ti rẹ́dì o ọlọ́run jọ̀ọ́ o sorry ara bíi ọmọ ló ta mi everybody so tí ó kúrò thank you olúwa ràn yín lọ́wọ́ iṣẹ́ yóò ní jùṣọ. àmì wọ́n lọ wá rò pé àwọn máa sọ fún Mr. Quadri pé ẹjọ́ ẹ bá wa pariwo Wùmí ti ń sá lọ o èmi ò ní lè bá yín sọ pé Wùmí ti ń sá lọ o ṣé ẹ mọ̀ pé mo mọ nǹkan tí mò ń ṣe mo dẹ̀ mọṣẹ́ tí mò ń ṣe yẹn dáadáa báwo mo ṣe máa dórí rédíò kí ni Wùmí ti ń sá lọ o gbà tí ò ṣe pé mo ní mẹ́ńtà mi lè ṣe é mo dẹ̀ really appreciate gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn wípé ara bíi amọ ló ń ta yín ṣùgbọ́n ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mò ń sọ mo tún tẹnu mọ́ ẹ má tẹ̀lẹ́nu gbogbo àwọn tẹ́ni tó ń sọ̀rọ̀ fún yín yẹn o ẹ má tẹ̀lẹ́nu pé ṣe rí anything tó bá ti jẹ́ pé ẹnu ni wọ́n fi jíṣẹ́ fún yín lásìkò yìí ẹ láti ṣọ́ra if not ara yín ó kàn máa gbóná ni ìtẹ́ máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ara yín nípa ẹni tó ń sọ̀rọ̀ tó bá ti sọ kankan fún yín nípa ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀yin gẹ́ kọ́kọ́ rò pé báwo ló ṣe mọ̀ tó bá ti wá send proof ẹ̀ fún yín ẹ̀ ẹ̀ wá mọ̀ tó bá ti send fún ẹ wo fọ́tò yẹn leléyìí o òun ló ń sá lọ yìí o ṣe ti rí ní airport Wùmí nìyẹn o ṣe ti ráwọn tó tẹ̀lé ọmọ Mohbad ló gbé dání yẹn o ṣe iye làwa máa wá dá sí ìgbà yẹn làwa lè bá yín fẹnu sí pé Wùmí ń sá lọ but before then tá a bá gbọ́ nǹkan kan pa ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ tó bá dẹ̀ pọ̀rọ̀ yẹn ò real a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ tó bá pọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn ah why not a gbọ́dọ̀ mo sọ fún yín pé voice ẹ̀yin aráàlú nǹkan tẹ̀yin aráàlú bá ní ká ṣe òun làwa máa ṣe o nǹkan tẹ bá dẹ̀ ní ká sọ òun ni àwa máa sọ gbogbo bẹ́ẹ̀ bá ṣe ní ká rìn òun làwa ṣe máa rìn nítorí náà a gbogbo yín a yín a ń sọ fún yín wípé ọlọ́run ò ní pa yín fún wa kò dẹ̀ ní pa wa náà fún yín any information tí ẹ bá ti gbọ́ ẹjọ́ torí ọlọ́run ẹ má tẹ̀lé ẹ má ti máa tẹ̀lé ẹ má ti máa bara jẹ́ ẹ má ti máa bọkàn jẹ́ pé olórí pé ẹ gbọ́ nǹkan kan ẹ ní láti farabalẹ̀ kẹ́ ẹ fòye gbé kẹ́ ẹ fi òye digest ẹ̀ ọ̀rọ̀ mi yé yín ẹ̀yin olólùfẹ́ wa mo nífẹ̀ẹ́ yín mi ò dẹ̀ fẹ́ kí nǹkan ṣe yín lórí ọ̀rọ̀ wùmí travel wùmí travel wùmí travel ń sá lọ sí Canada ẹ jẹ́ ká hold on díẹ̀ ẹ jẹ́ ká sinmi ẹ jẹ́ ká rí gbọ́ lọ́dọ̀ àwọn iléeṣẹ́ ìròyìn àbáwọn èèyàn tá a mọ̀ pé wọ́n máa fi síta pẹ̀lú evidence bóyá kan post visa ẹ̀ kán dẹ̀ forúkọ orúkọ ẹ̀ ká dẹ̀ rí pé ti Wùmí ni tàbáwọn kan tó sọ pé Wùmí ń jó ṣó ti yẹ sìn kárí bẹ́ẹ̀ ṣó ti yẹ ká tó wá mọ̀ nǹkan tá a máa sọ ká tó wá mọ̀ irú ariwo tá a máa pa jáde ọlọ́run nípa yín fún wa now mo promise yín kinní kan mo ní ibi tọ́rọ̀ dé dúró báyìí bàbá ṣe mú ọ̀rọ̀ Mohbad díẹ̀ a máa mú ọ̀rọ̀ tìlú náà díẹ̀díẹ̀ a máa ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn tó ráwọn èèyàn complain pé current affairs táwọn ń gbádùn lọ́dọ̀ wa wọn láwọn ti gbọ́ tipẹ́ ìròyìn kan rèé tó jáde tó ní ọ̀wọ́n gógó epo wọn ló ti mú ìnira bá wa èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o àwọn èèyàn kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní àwọn fẹ́ kí Mákindé kí ó wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn àwọn tó jẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ìròyìn kan rèé tó jáde ó ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní wọ́n ti ké sí gómìnà ṣèyí mákindé láti fi ó kéré tán ẹgbẹ̀rún lọ́nà ogún náírà kún iye owó tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ń gbà nítorí pé àwọn ìpèníjà tí wọ́n ń kojú nípasẹ̀ ìyọkúrò owó ìrànwọ́ epo bẹntiró wọ́n ní ó ti pọ̀ jù bákan náà ni wọ́n pè fún àtúngbéyẹ̀wò owó oṣù àti ìtọ́jú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lásìkò tí gbogbo nǹkan le koko yìí o ẹ gbà wá láriwo tí wọ́n ń pa ní àsìkò ìgbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ṣe ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní ibùdó wọn eléyìí tó ń bẹ ní agbègbè àgbárígo jẹ́ríkò nílùú ìbàdàn akọ̀wé ẹgbẹ́ náà olùṣègùn àbátàn òun ló mẹ́nu bà ìdí tí ìjọba tó fi gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wọn ní kíákíá àbátàn ní ipò tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìpínlẹ̀ ọ̀yọ́ wà báyìí ó tún ti burú sí o tẹ pé gbogbo nǹkan sì ti wẹ́ dàrú báyìí nítorí ìyọkúrò owó ìrànwọ́ orí epo eléyìí tó wáyé láìròtẹ́lẹ̀ akọ̀wé ẹgbẹ́ náà ní ìjọba àpapọ̀ wọ́n ti kéde ẹgbẹ̀rún márùndínlógójì àti ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà fún òṣìṣẹ́ àti òṣìṣẹ́ fẹ̀yìntì ìjọba àpapọ̀ kò dá àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì yà sọ́tọ̀ àrò gómìnà Ṣèyí Mákindé láti gbé ìgbésẹ̀ kan ní kíákíá nípa sísan ẹgbẹ̀rún márùndínlógójì fún òṣìṣẹ́ àti ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìpínlẹ̀ ọ̀yọ́ o bákan náà bí iye tí a béèrè bá wá pọ̀ jù láti san a fẹ́ kíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n fún àwọn òṣìṣẹ́ ìjọba kí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì sì gba ẹgbẹ̀rún lọ́nà ogún náírà a kò fẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá náírà rárá o kò sí nǹkan tá a fẹ́ fi rà ẹgbà wá àbátọ̀ tó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ó pọn dandan kí àwọn mẹ́nuba ipa ribiribi tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kó kí Mákindé fúnra ẹ̀ gan tó di gómìnà fún sáà àkọ́kọ́ àti ìkejì ó ní àsìkò tí o lè san oore fún wa òun ni a wà yìí o pẹ̀lú àlàyé wípé ẹgbẹ̀rún lọ́nà ogún náírà kò pọ̀jù náà ó aṣojú ẹgbẹ́ náà ó ní ayé yóò tún rọrùn sí fún àwọn àti gbogbo òṣìṣẹ́ fẹ̀yìntì bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe àwọn ohun tí wọ́n fẹ́ nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣìṣẹ́ lábẹ́ àbúradà Nigeria Labour Congress NLC ìpínlẹ̀ Ọ̀yọ́ Káyọ̀dé Martins òun náà wá ké sí gómìnà Ṣèyí Mákindé tìpínlẹ̀ Ọ̀yọ́ ipe kó yára wá ojútùú sí gbogbo nǹkan tí àwọn òṣìṣẹ́ ń béèrè yìí o gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbésẹ̀ láti mú ayédèrú fún àwọn òṣìṣẹ́ lẹ́yìn ìyọkúrò owó ìrànwọ́ orí epo bẹntiró yàtọ̀ sí nǹkan ìdẹ̀rùn àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn nǹkan tí wọ́n ń béè lọ́wọ́ Mákindé ṣáájú àsìkò yìí ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń fojú winá ọ̀kan òjọ̀kan ìpèníjà àwọn wàhálà látìgbà tí gbogbo nǹkan ti wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni a ti gbọ́ ìròyìn nípa àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó di aláàbọ̀ ara nítorí ìṣòro tó rọ̀ mọ́ gbígba ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba bí àwọn kan ṣe ń dákú làwọn kan ń dájí bọ́n kan ṣe ń dákú lórí ìlà ní ẹlòmíì nínú wọn ló tún kú ikú òjijì èyí ló fà á tá a fi ń pe ìjọba pé kó ṣàánú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà gbogbo ìrọ̀ àrọwà tí wọ́n ń pa àti gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi ń léde Ṣèyí Mákindé gbà wá òun láriwo táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì fi síta kò jẹ́ bí ìròyìn kan eléyìí ta ní ká tó jó mọ́ ọ̀rọ̀ ti Mohbad kẹ̀tù lè mọ gbádùn ẹ̀ ká lè tọ́ bọnú ara wọn ká lè ti gbogbo ẹ̀ gbèsè gbé ara wọn kí gbogbo ẹ̀ dẹ̀ lè bá láǹsì kó kú mú bí ìdodo ẹ̀fọn ẹ ṣe gan ni o tí ẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀ tìyín tòótọ́ Quadri Hamzat àtúpàdé o. QH QH QH rédíò. From Accra to the world ó milẹ̀ o ó kárí QH Radio làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́.